wá nílé lóko lódò àti ní gbogbo ibikíbi tí a ti ń gbọ́ lé iṣẹ́ Kauri ninety seven point five FM ní ìlú Abẹ́òkúta báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín a kó afẹ́rẹ́ yìí ẹ̀ lágbára Ọlọ́run ogun kòrókòró kófíkófí kò ní yálé yín kò ní yálé tiwa náà ètò tí ọpọ́n fẹ́ súnkọ̀ báyìí ètò náà ni a pè ní agbègbè wa kí ni a ti ẹ̀ ń pè ní agbègbè wa agbègbè wa ní ètò kan pàtàkì tí a gbé kalẹ̀ láti máa bójú wo kùdìẹ̀kudiẹ tó kò káàtó láàrin àwọn community kọ̀ọ̀kan tí a mọ̀ sí CDA ó ní a ṣe ń pe àwọn alága wọn wá sí orí ètò láti fi ọ̀rọ̀ jomitoro láti mọ ohun tó kún díẹ̀ káàtó ní agbègbè tiwọn ohun tí wọ́n ti rí lọ́dọ̀ ìjọba ohun tí wọn ò tiẹ̀ tí ì rí rárá ní ọ̀dọ̀ ìjọba àti eléyìí tí wọ́n ń retí gbogbo ohun tó kún díẹ̀ káàtó òun ni à ń pe àwọn alága agbègbè kọ̀ọ̀kan láti máa wá sọ nítorí wọ́n ní òfúnwò ìwòrìwò ohun tá a bá jìjọ wò báyìí wọ́n ní gígùn òun ló máa ń gún ẹnu oníkan òun la sì ti ń gbọ́ pọ̀hùn la ń pe àwọn alága kọ̀ọ̀kan wá sí orí ètò agbègbè wa láti wá fi ẹnu ara wọn sọ ohun tí wọ́n fẹ́ àti eléyìí tí wọn kò fẹ́ ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká lè jọ gbádùn ètò tòní bóyá inú ọkọ̀ lẹ́wà ni àbí ẹ ti ẹ̀ṣẹ̀ ń yí ẹ̀rọ rédíò tiyín káórí ninety seven point five fm náà la wà ní ìlú abẹ́òkúta ẹ wá nǹkan fìdílé gẹ́gẹ́ bí a ṣe sọ tàbí kẹ́ fi ìdílé nǹkan kájọ gbádùn ètò tòní Mary Adélakùn lórúkọ tèmi ojúlówó ọmọ tí ò ṣeé pààrọ̀ ètò agbègbè wa òun náà ni ó ń lọ lórí afẹ́fẹ́ ní Kauri ninety seven point five FM ní ìlú Abẹ́òkúta a sọ lẹ́ẹ̀kan kó tó di wípé a lọ sílé agbára wípé tí a bá padà dé a ó wá pe àlejò wa wọlé bẹ́ẹ̀ ni a ti ṣetán láti pe àlejò wa wọlé àlejò wa la gbé wá láti ìlú Ìlógbò ẹ̀ẹ́ alága ọ̀hún ni ó yẹ kí wọ́n wá lónìí ṣùgbọ́n alága ò sí nílé eléyìí ló fi jẹ́ kí wọ́n yan akọ̀wé láti wá ṣojú fún alága orúkọ akọ̀wé náà ni ọ̀gbẹ́ni ọlátúnjì fàjọbí ẹ bá wa kí àwọn ará ilé kí ẹ tún sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí kán lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ẹ̀yin lẹ wà pẹ̀lú wa. ẹ̀ka ẹ̀kú ọ̀lẹ́ ń bí o orúkọ tèmi ni ọ̀gbẹ́ni ọlátúnjì fàjọbí tí í ṣe akọ̀wé fún ìlú ìlógbò wọn á ṣojú alága mi lórí ìjókòó yìí alàgbà táyé ògùjọbí ẹni tá a jẹsọ wá sórí ètò ni arábìnrin fúnmiláyọ̀ adéwálé jp tó jẹ́ women leader fún agbègbè wa. tó a dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa eh, bàbá wa ọlátúnjì fàjọbí wípé àpèyìn sórí ètò yìí tí ẹ wá lágbára ọlọ́run ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ a kí àwọn màmá wa náà màmá wa chief mrs olúfúnmiláyọ̀ adéwálé tí wọ́n jẹ́ woman leader sí fún àwọn agbègbè ìlógbò a kí ẹ̀yin náà wípé ẹ ṣeun tí ẹ gbọ́ tí ẹ wá lágbára ọlọ́run ilé tẹ fi sílẹ̀ tẹ wá síbí kò ní bàjẹ́ bàbá wa ọlátúnjí wọ́n ní adébíṣẹ́ má ṣe wọ́n ní àgbà ọ̀lẹ́ni ìfọ̀rọ̀wérọ̀ òun náà ni a ní lórí ètò yìí kò ń ṣe pé bóyá a ní oko fẹ́ ro tàbí a ní ọ̀pẹ fẹ́ gùn ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ pápápá nítorí pé àkókò kò bá wa ṣọ̀rẹ́ bàbá wa ọlátúnjí gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ akọ̀wé ní ìdàgbàsókè ìlú ìlógbò àwọn ohun amáyédẹrùn wo lẹ lè tọ́ka sí wípé ẹ ti rí gbà lọ́dọ̀ ìjọba àbí àwọn wo ló sì tún ń bọ̀ lọ́nà tí ẹ fẹ́ gbà. ẹ ṣe olótù a ti rí omi ẹ̀rọ bọ́ ògbà lọ́dọ̀ ìjọba tó wà ní ìlú ìlógbò nínú ìjọba amúsù tó kọjá lọ kò dẹ̀ sí nǹkan kan tá a ṣe ń retí látọ̀dọ̀ ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé tá a bá rẹ́ni fa gbùrù gbùrù ní fagbó tá a bá néèyàn lókè ńlá lè máa retí nǹkan sàlẹ̀ gbà tí a ò néèyàn lókè kò sẹ́ni tó máa bá a fàjọba pé àwọn èèyàn ń nídìí nǹkan báyìí o àfi ká ṣe fún wọn lọ́rọ̀ yàn bẹ́ẹ̀ kẹ́ra ní àwọn aṣojú ní local government a ní ní state government ṣùgbọ́n gbogbo wọn ẹ̀dùn ọkàn kálukú kò jẹ́ kó mọ̀ ètò kan láti ṣe. ẹ ṣeun ṣeun bàbá wa Ọlátúnjí nígbà tẹ́ sọ wípé omi ẹ̀rọ nìkan òun ni ẹ ti jogún lọ́dọ̀ ìjọba tó sì jẹ́ wípé ìjọba sì ń ṣiṣẹ́ wọ́n sì ń wà lórí àléfà ní gbogbo ọjọ́ títí táláyé fi máa parí ayé ni kò ń ṣe wípé bóyá wọ́n máa fọjọ́ kan má dúró sí ibi iṣẹ́ àbí kán fọjọ́ kan má ṣiṣẹ́ mọ́ ṣé kò ń ṣe wípé agbègbè tiyín ẹ ò kì í ṣojúṣe bíi pé ká jáde ká dìbò òun ló fi jẹ́ kí ìjọba má wulẹ̀ ta sí yín mọ́ rárá ní agbègbè ọ̀dọ̀ yín ẹ ṣe wọn lótú agbègbè tiwa ní ìlògbò ilé ìdìbò mẹ́ta ló wà ń bẹ̀ ní ward eight a ní méjì lókè ìlògbò lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí adẹ̀nìkan ní salvation army primary school nínú ìtẹ́mi jẹ́ olùdìbò nínú salvation army primary school yẹn à ń dìbò wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní gbogbo àkókò ìdìbò àwọn èèyàn máa ń tú yáyá tán tú yàyà jáde ṣùgbọ́n wá jẹ́ ohun ìyàlẹ́nu fún wa wípé àwọn tá à ń dìbò yàn gẹ́gẹ́ bí alága kanṣu aṣojú wa ní kanṣu àti aṣojú wa ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn tó ń jáde láti agbègbè wa àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe a ò rí. ó dáa bàbá wa lórí eléyìí tí a ti ń bá bọ̀ ẹ wí pé ẹ máa ń jáde ẹ máa ń dìbò kí wàá ní ó wá lè fà á tó fi jẹ́ pé ìjọba ò tún rántí agbègbè yín mọ́ àbí ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ń ránṣẹ́ sí yín kó jẹ́ iṣẹ́ yìí ò délé ni. ó ṣeé ṣe bẹ́ẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú jẹgúdújẹrá ni wọ́n ikú ara nìkan ṣe náà ń dù hmm. ó ṣeé ṣe kí ìjọba fi kankan ránṣẹ́ sí wa ká má rí ó dẹ̀ ṣeé ṣe kó má fi ránṣẹ́ ṣùgbọ́n gbogbo ìta ń sọ yìí àti ìjọba logun state àti àwọn aṣojú wa tá a yàn lọ láti lọ ṣojú wa àwọn méjèèjì ló yé kò burú kò bàjẹ́ ẹ̀yin èèyàn wà nílé Kauri ninety seven point five FM náà ni a ṣì wà ní ìlú Abẹ́òkúta ètò agbègbè wa òun náà ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ níbi tí a ti ń gba alága agbègbè Ìlógbò ní àlejò lónìí ṣùgbọ́n alága ò wá akọ̀wé wọn ni ó ṣojú ìyẹn ọ̀gbẹ́ni Ọlátúnjí Fájọbí àwọn ni wọ́n jẹ́ aṣojú lórí ètò agbègbè wa lónìí bàbá wa kí lẹ́ẹ̀kan sí ẹ̀kú ohùn látòórọ́ àtìgbà tí ẹ ti jẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé ní agbègbè ìlógbò àwọn wọn àlùmọ́ọ́nì wo lẹ lè tọ́ka sí wípé ó wà ní ìlógbò tí ẹ fi ń ṣe owó. ẹ ṣeun lótú kò sóhun àlùmọ́ọ́nì kankan tá a fi ń ṣe owó ìlú lógbò ṣùgbọ́n àwọn ìlú lógbò a gbìyànjú láti pèsè ààbò fún gbogbo aráàlú ní ìta ń gbowó ìdàgbàsókè lọ́wọ́ àwọn oníṣọ́ọ̀bù àtọ̀wọn onílé láti máa fi sanwó àwọn aláàbò wa tó ń dáàbò bò wá. àwọn ẹ̀ṣọ́ mẹ́rin la ní tàbí sọ bí ọgọ́rin ẹgbẹ̀rún fún wọn lóṣooṣù ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ilé kọ̀ọ̀kan tá a ní kán máa ràn wá lọ́wọ́ pẹ̀lú àwọn ṣọ́ọ̀bù tá a ní wọn ò san kọ́bọ̀ rárá a fà wọn títí wọn ò nírù àwọn ṣọ́ọ̀bù nìkan ṣo là ń rí lèdí mọ́ tá à ń gbowó lọ́wọ́ ẹ̀ tá a fi ń sanwó àwọn aláàbò yìí ńgbà mìíràn a máa ń tọwọ́ bọ inú ìṣúra àwọn alábòjútó agbègbè láti fi kún owó ńgbà tó owó ò bá pé. ó dáná bàbá wa wọ́n ní tí agbègbè kan bá wà tí wọ́n bá ń gba owó ọdẹ tí àwọn kan bá wà tí wọn ò bá san wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ wípé bí wọn ò bá jẹ́ ọlọ́ṣà wọn á jẹ́ ìpáǹlé èèyàn nítorí pé téèyàn ò bá jẹ́ oníwà burúkú kò ní gbọ́ pé gbogbo ayé ń san owó ọdẹ kóun wá sọ pé òun ò san àtìgbà táwọn èèyàn yìí ti ń kọ̀ tí wọn ò san owó ọdẹ ìgbésẹ̀ wo lẹ gbé gẹ́gẹ́ bí aṣíwájú àti olórí ní agbègbè ìlógbò. a ti gbìyànjú a lọ sí àgọ́ ọlọ́pàá a lọ fẹjọ́ wọn sùn nítorí pé àwa náà jẹ́ ìkan náà àwọn ìgbìmọ̀ ojúlọ alákọ̀fín sọ́rí tá a ṣèpàdé ní òkètòkú police station division ṣùgbọ́n wọn náà máa ràn wá lọ́wọ́ àárín ràn lọ́wọ́ ọkọ̀ kan ṣe síbẹ̀ náà a lọ sọ́dọ̀ so safe pé kán gbà wá ṣùgbọ́n àwọn náà ìgbésẹ̀ tá a máa gbé a máa sanwó epo mọ́tò a máa ra nǹkan fún wọn tó bá wá owó náà la máa fi ṣe inú owó tá a ṣe ń wá tí ò tí ì tó àgbéyànjú lẹ̀ a tún wá gbéra torí bàbá wa kékaka àwọn ò máa ń gba tọ́rọ̀ ń gba kọ́bọ̀ ẹ sásẹ̀dọ̀ ọkọ̀ yín ni a lọ sọ́dọ̀ wọn ẹ bá wa pa àwọn èèyàn kẹ́ bá fa ọ̀hún létí mọ́ra kẹ́ bá dúkokò mọ́ ọ́n ṣe gbogbo ẹ̀ náà o pàbó ló já sí o. ṣùgbọ́n àwọn gbà tí ẹ gbé ọ̀rọ̀ àwọn tí wọn ò dá sí ètò ààbò ìlú tẹ gbé wọn dé ọ̀dọ̀ àwọn agbófinró hmm. tí wọn ò rí nǹkan kan ṣe sí i ṣé ẹ mọ̀ wípé tó bá jẹ́ pé wàhálà bá ṣẹlẹ̀ ló bá di bíi pé ká máa lara wa nígi lórí ìyẹn gangan làwọn agbófinró máa ni wọ́n máa nífẹ̀ẹ́ sí o torí wọ́n ti mọ̀ pé ó ti dọbẹ̀ lásìkò ìgbà yẹn àbí kí rí sí bàbá wa. bẹ́ẹ̀ni lóòótọ́ náà ń pariwo pé bail is free ẹni bá lóhun tó bá dé ló máa mọ̀. bẹ́ẹ̀ni o. ọ̀fẹ́ ní gbala o hmm. ṣùgbọ́n ẹni bá lóhun tó bá dé àwa ròyìn hmm. bẹ́ẹ̀ bá pè wọ́n pé nǹkan kan ń ṣẹlẹ̀ tó bá ti di ìpalẹ̀ pé wọ́n rẹ̀jẹ̀ wọ́n rí nǹkan kan kò yá wọn la ẹ gbà ẹ wá ràn wá lọ́wọ́ ẹ ní rí wọn bọ̀rọ̀ ẹ jẹ́ kó jẹ́ pé wàhálà tàbí sùúrù tọkọ ló bá ṣẹlẹ̀ tó bá ti di pé nǹkan tó máa mú nǹkan báwa gan kọ bá a mú yàn dọ̀hún ó ní ẹjọ́ tí mo lọ lágọ̀ ọlọ́pàá ní òkè tòkù torí pé mo mú yàn lọ́bẹ̀ lórí ọ̀rọ̀ lù tọ́ni kí máa wá láàárọ̀ kí máa lọ nírọ̀lẹ́ kí máa wá láàárọ̀ kí máa lọ nírọ̀lẹ́ ìgbà tó sú mi mo dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi tí mi fi para bẹ̀ mọ́ so nítorí ìdí èyí agbe ìfọba kan kò gbé fún ìjọba kálukú jọ ń jà fápò ara ẹni. kò burú kò bàjẹ́ èyí èèyàn wà nílé Kauri ninety seven point five FM náà ni a ṣe wà ní ìlú Abẹ́òkúta ètò agbègbè wa òun náà ni òun lọ gẹ́gẹ́ bí ẹ ṣe ń gbọ́ níbi tí a ti ń gba àwọn alága agbègbè kọ̀ọ̀kan tí a mọ̀ sí CDA chairman ní àlejò sórí ètò nítorí wípé wọ́n ní àgbọn òun ni ọ̀rọ̀ agbègbè kò ń ṣe ohun tí ẹnìkan ṣó lè dá gbé gbogbo wa náà ni àjọ máa gbé ọ̀rọ̀ agbègbè làjọ máa gbé sókè ìwọ gbé èmi gbé òun ló máa ń jẹ́ kí ìlú lójú kó tòrò bàbá wa gẹ́gẹ́ bí ìjọba ṣe tì wá mọ́lé láti bí oṣù kan àbí oṣù kan ó lé díẹ̀ nítorí àìsàn burúkú tí wọ́n pè ní covid nineteen àwa gbọ́ wọn ní ìjọba ti pèsè oúnjẹ yanturu fún àwọn èèyàn torí ńgbà tá a wà ń lé tá lè ṣiṣẹ́ tá lè lọ ọjà ó ṣàdí dandan wọ́n ní òòṣà ní ẹnu ojoojúmọ́ ìṣẹ́jú ìṣẹ́jú pàápàá òun ló máa ń gba ẹbọ báwo ló ṣe rí lọ́dọ̀ tìyín àwọn nǹkan tí wọ́n pín sódélé ódóko lágbègbè tìyín. a rí o torí bàbá náà ò rí à ń gbẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nínú gbogbo agbègbè kọ̀ọ̀kan tá a bá kojúlé tó wà nínú agbègbè wa a gbọ́dọ̀ kojúlé ọgọ́rùn-ún méjì tó bá nílé kò lè dín nínú ojúlé ọgọ́rùn-ún méjì ẹ fún wa ní fọ́ọ̀mù mẹ́wàá a fíìlì nígbà tó dijọ́ kẹrin wọ́n pè wá ní ká wá gbọ́ oúnjẹ adẹ́lọ́bẹ̀ wọ́n gbé báàgì mẹ́wàá fún wa inú báàgì kọ̀ọ̀kan tán gbé fún wa àárí kóńgò ráìsì méjì àbọ̀ wọ́n di sọ́tọ̀ kóńgò gàrí méjì àbọ̀ wọ́n di sọ́tọ̀ kóńgò ẹ̀wà méjì àbọ̀ wọ́n di sọ́tọ̀ àwọn amúsáṣẹ́ẹ̀tì magi bíi ogún bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló wà nú ẹ̀ ni wọ́n fi sí ẹyọ kan wọ́n mú iyọ̀ tó lọ́jà bíi fifteen naira or seventy sixteen naira ẹyọ kan wọ́n fi sí wọ́n mú sáṣẹ́ẹ̀tì òróró oní fifty fifty naira mẹ́rin sásẹ̀tì magi oní fifty fifty naira mẹ́rin ọkù sínú ẹ̀ ọ̀ràn pa. nígbà tá a wá wò pé báwo la ṣe fẹ́ ṣe àwọ̀ wọn tó jẹ́ arúgbó àwọ̀ wọn tó jẹ́ opó àwọ̀ wọn tó jẹ́ aláàbọ̀ ara aládùúgbò a lé wọn lọ́wọ́. àwa jẹ́ kó yẹ wọn pé ẹ̀yin náà má dàgbé sínú ilé o ilé tẹ̀ ń gbé yẹn o ẹ fọ́wọn tó bá wà ń bẹ o wọn náà lè rí ń pọ́nlá o ṣùgbọ́n ní àkíyèsí mi tí mo ṣe nígbà tá à ń wòye bọ́n ṣe máa ṣe ètò yẹn sí gẹ́gẹ́ bí nǹkan tá a fà lé wọn lọ pé kán ṣe mo rí pé ṣe lọ́lọ́ ya agolo mílíkì tì tọ́ bá wọn ráìsì mílíkì méjì àwọn ẹ̀wà mílíkì méjì àwọn gàrí mílíkì méjì á ń gbé fẹ́ni kọ̀ọ̀kan. ẹ jọ̀ọ́ olótù láti bí oṣù kan àtààbọ̀ tá a ti wà nù ilé ṣe agolo ráìsì mílíkì ó tẹ́bí kan jẹ méjì èmi ò rí ohun tí ìjọba ṣe torí pé ọkọ̀ tiwa mọ́lẹ́ wọ́n fi ebi pa wá ni o láì lọ́bi kankan o wákàtí márùn sí mẹ́fà kí ló tó ṣe inú iṣẹ́ òòjọ́ à ń ṣiṣẹ́ twenty four hours àìtí ìrò mú bọ́bẹ̀ kábọ̀ torí wákàtí mẹ́fà kọlọ́nkó ṣàánú wa ibi kébi má pa á kú sílùú. ẹ ṣeun ṣeun bàbá wa ọlátúnjì fàjọbí ẹ kú ohun lágbára ọlọ́run làákàyè gbogbo wa kò ní parẹ́. ẹ ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní ìjọba ṣe wípé ẹ rí ìjọba ṣe lóòótọ́ wọ́n ní ẹni tó bá ṣe ń ṣe ní káyìn torí a gbọ́ wípé ìjọba kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ wọn kò síta ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí aṣojú tí wọ́n fi sípò láti máa pín oúnjẹ àwọn ni o àwọn la bá máa pè ní kọ̀ǹda tó wà nínú ìrẹsì ẹ jẹ́ kí n fi àpèjúwe kan kí n fi kí n fi gbọ́ ọ̀rọ̀ yìí ní ẹsẹ̀ fún yín bàbá wa oúnjẹ tiwa lógùn state ń bí ṣe mọ̀ wípé ó ní logo ó ní àwọn àmì ìdánimọ̀ tó wà lára ẹ̀ Ogun State ó ṣẹlẹ̀ wípé àlejò kan wá sọ́dọ̀ tiwa láti Èkó àjálọ̀run lẹ́ni yẹn ti wá ńgbà tó dé ó dẹrù wá fún wa ìgbà tó máa lọ ẹ ń ṣe ní iṣẹ́ mọ̀ a lè máa sáré tú ẹrù lóyún lójú àlejò pé ká wo nǹkan tó wà ń bẹ̀ ibi tí ọmọ kékeré kan ṣáà wà lọ́dọ̀ mi ọmọ mi kékeré ló wá ń sọ wípé Ogun State covid nineteen mo wá ń wò pé ṣọ́mọ yìí ń ka àkàsórí ni àbí ibo ló ti rí nǹkan tó ń kà nígbà tí máa dọ́gbọ́n gbé ojú lọ sí apá ibi tí àpòtàn gbé wá wà ló jẹ́ pé nǹkan tó wà lára àpò òun ni ọmọ ń kà ẹ wá jẹ́ kájọ wò ó ẹni tó wà lẹ́kọ̀ọ́ ló tún wá fún wa ní nǹkan ogun Ogun State wá ń bí o báwo ló ṣe jẹ́ bàbá wa ṣé mọ̀ wípé ìjọba ṣe. ẹ á sọ pé ìjọba ò ṣe. tó. nínú ìrẹsì la máa rí kàn dá bíjọba bá gbìyànjú bíjọba òkú ní bọ́ síta hmm. èèyàn náà kẹ́ níjọba. bẹ́ẹ̀ ni. a ní ìjọba ara wa tó jẹ́ pé àwa ara wa dáná ń ṣe léra wa lórí òun government of the people ruling by the people now ìjọba ṣe púpọ̀ àwọn tí wọ́n ṣe alábòjútó ń kọ́ àwọn ni wọ́n ń da gbogbo nǹkan ìrú torí ìjọba ná ẹgbẹẹgbẹ̀ lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún là ń gbọ́ ṣùgbọ́n pé àbá ń gbọ́ yẹn náà lójoojúmọ́ ṣé inú òní máa rú pé ń bò lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bò ló wọlé sí kádẹ̀ pín agolo mílíkì ráìsì méjì méjì tójúlé kan bó lẹgbẹgbẹ ti wá kì í ṣe pé wọ́n sọ àpò ráìsì kan lẹ̀ sínú ilé kan ìjọba ṣètò yẹn wọn ò ṣe pé nì torí pé tá a bá máa dìbò ìjọba mọ mọ́ ṣe ń rí wa wọ́n dẹ̀ mọ iye èèyàn tó ń dìbò lágbègbè kan tó bá máa gbowó ná ìjọba mọ̀ wọn tó ń lọ gbowó lé lójú ilé kọ̀ọ̀kan tá a bá fi ọ̀nà ẹ pín nǹkan tó wà ńlẹ̀ yìí afẹ́rẹ́ yìí ká mi lè sọ pé ó lè yìí ká o ọ̀nà máa fún wa lówó lórí BVN number kọ́bọ̀ a ò rí o ẹ̀dẹ̀ ní ká jókòó sílé ká má jáde òkú ebi níjọba máa sin dípò kó sòkú covid nineteen ìjọba òde ẹ̀rẹ́ ní tẹ́bi pakú o torí ẹni bá kú sínú ilé àánú kú ni ṣùgbọ́n ẹni covid nineteen bá pa náà máa pariwo pé kòrò ló pa ó di mẹ́wàá ó di mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ kẹ̀ lójúlé mi wọ́n ti sin méjì mẹ́ta tó jẹ́ pé ibi ló pa ọkú dànù nínú táwa yìí. ó dà náà bàbá wa ẹ ṣeun ṣeun ẹ kú ohun ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí Kauri ninety seven point five FM náà la ṣì wà ní ìlú Abẹ́òkúta ètò agbègbè wa òun náà ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ níbi tí bàbá wa ọlátúnjí fàjọbí tí wọ́n ti ń ṣe ojú fún bàbá wa tán jẹ́ alága ní ìlú ìlógbò lórí ètò lónìí bàbá wa kó tó di pé a máa kúrò ní orí ètò àwọn agbègbè kọ̀ọ̀kan wà tí ó jẹ́ cda tó jẹ́ pé wọ́n máa ṣe àkọlé pélébé sí àti wọ agbègbè wọn wípé lẹ́yìn aago mẹ́jọ ọ̀kadà kankan ò gbọ́dọ̀ wọlé tàbí àlejò kankan ò gbọ́dọ̀ wọ bí kí ló dé tó fi máa ń ṣe irú ìkéde báyìí ẹ ṣeun ọlọ́run láláàbò gbogbo wa fún ààbò òlu ni olótù ìdí àtìtumọ̀ ni wípé àwọn ọlọ́kadà tó bá tó àwọn àkókò kan nífẹ̀ẹ́ rẹ̀ ìdájí tàbí ní agogo mẹ́wàá kọjá sókè ẹni bá gbé báàgì dání ẹni tó mú pọ́ọ̀sì dání ẹni tó bá ń lo ipad phone tàbí android òun náà máa ń ṣọ́ kiri ojú títì tó bá ti jágbà lọ́kàn wọn sá lọ nìyẹn tẹ́ community tiwa náà ní logbo ẹ bá ń bẹ̀ lẹ́yìn agogo mẹ́wàá a kò fẹ́ ọ̀kadà lọ gbogbo wa wà nínú géètì wa torí gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tó wọ̀ logbo òní géètì wà lẹ́yìn agogo mọ́kànlá kólúkálukú wọlé ẹ̀ lọ́kọ́lọ́sùn àyàfẹ́ tó bá ní nǹkan àjèjì mìíràn tó bá gbé jáde lójijì ká dẹ̀ tẹ̀tí sọ̀rọ̀ ẹ̀ tọ́wọn aláàbòlù tí wọ́n gbọ́ pé ìdìbà ni mo fi jáde o tàbí ìdìbà ni mo fẹ́ fi wọlé o àyè wà fún wọn láti wọlé táwọn agbófinró bá dẹ̀ dé náà wọ́n máa ń ṣe géètì fún wọn pé ẹ wọlé o wọn bá bá wá kẹ́ ẹ lọ ṣe o a ò dín lọ́wọ́ o bàjẹ́ bó ṣe rí nìyẹn torí ààbò òlú o ní àwọn àkọlé yẹn ṣe ń wà. ó dáa náà bàbá wa tí ò bá sí ààbò òlú tí ò bá sàkọlé yẹn ẹlòmíì máa ń kórè wọn tòdí stẹ́ẹ̀d pé tọ́ bá ṣe challenge yẹn pé ah, kí ló ń wá ń dà yìí ṣé ẹni tí a máa rin ni lọ wo àkọlé yẹn àwọn ah, orí ohun mọ̀tẹ́lẹ̀ ṣé mọ̀ pé nígbà tó ti rí àkọlé yẹn ó mọ̀ pé ó ti lu òfin. òfin bẹ́ẹ̀ ni ó dáa náà ẹ ṣeun ṣeun bàbá wa nígbà tí àkọlé báyìí tó ti wá wà ní ẹnu bodè àbáwọ cd ọ̀dọ̀ titi yín hmm. ṣé gbogbo àwọn tí wọ́n ń débẹ̀ ni wọ́n ń gbà gẹ́gẹ́ bí àkọlé yẹn ṣe wà ní àbí àwọn kan wà tí wọ́n sì tún ń rú òfin láti máa ṣorí kunkun wọ ibẹ̀ lẹ́yìn aago tí wọ́n dá fún wọn pé wọn ò gbọ́dọ̀ wọ ibẹ̀ mọ́. ẹ ṣe olótù mo sọ fún yín nínú ọmọ yìí méjìlá ni júdásì wà bẹ́ẹ̀ni ó yẹ aláfojúdi ni àtàláìgbọràn àtolúbí èèyàn torí Jésù ní inú ẹyin méjìlá yìí ẹnìkan ló máa fi mí hàn o ó ti gbọ́ àgbọ̀ tẹ́lẹ̀ síbẹ̀ náà ó pàpà ṣe o àwọn ẹlòmíín wà wọ́n ti mọ̀ ṣùgbọ́n síbẹ̀ wọ́n á mọ̀ mọ̀ hù pé kí ló fẹ́ ṣẹlẹ̀ náà irú àwọn èèyàn bẹ́ẹ̀ a máa fi wọ́n jófin inú ká mú ọ̀dà ìgò ọlọ́pàá inú kẹ́lómi ìjókòó mọ́jú inú kẹ́lómi ìjẹ́kòbókò kó máa lọ lé tó àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni bá ní kí la ṣe òun náà ni a máa ń ṣe é ó dà náà bàbá wa lórí ètò tí a ṣì wà lónìí náà wọ́n ní àgbélárugẹ òun ló ní ilé ayé àtìlẹ́yìn ó sì ṣe pàtàkì ẹ̀yin gẹ́gẹ́ bí akọ̀wé báwo lẹ ṣe ń ṣe àtìlẹ́yìn fún alága agbègbè yín tó fi jẹ́ wípé orí gbígbẹ orí tútù tí wọ́n ń kó jọ kò ń sígbọ́n mi sí omi òtó láàrin àwọn elédè sí ara wọn ẹ ṣe mo lótú wọn bàbá wa wọn lọ wọn bọ̀ wọn ní igun wo ìwòrìwò wo wọn ní tá a bá jọ wo gígùn ló ń gún tá a bá jọ wo yẹn yẹn ni pé àjọ ń fọwọ́sowọ́pọ̀ láti pé kí nǹkan lè dára àjọ ń fọwọ́sowọ́pọ̀ láti lè mú ìdàgbàsókè bá ìlú àti gbogbo àwọn tá a jọ ń gbé ìlú lápapọ̀ torí pé ẹnìkan kì í jáwàá dé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ̀ mọ́ iyì ọ̀dẹ̀ lè dàgbó ṣe bíjì kan bá wù á ní igi ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá rí igi mẹ́wàá mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá á ní igbó kan wà ń bẹ̀ yẹn nítorí ìdí èyí àwa àti alága àtàwọn ọmọ ìgbìmọ̀ àjọ ń fọwọ́sowọ́pọ̀ láti rí i pé a gbé ètò ààbò lárugẹ nígbà tá alága ò lè wá bí ó ní kí akọ̀wé wá ṣojú òun pẹ̀lú women leader lára pé ìfọwọ́sowọ́pọ̀ ó wà nìyẹn kọlọ́n ràn wá lọ́wọ́ òṣèdè àyèdè kan láàrin ìlú wájú pé àwọn tí wọ́n kọ̀ láti sanwó ìdàgbàsókè ńbẹ̀ lọ. ó dáná bàbá wa ǹjẹ́ ó ní ẹ̀tọ́ kan tí ẹ máa ń fún ìjọba bóyá ní oṣooṣù àbí ní àkókò kọ̀ọ̀kan torí àwọn agbègbè kan wà tó jẹ́ pé wọ́n máa ń jẹ́ lẹ́nu wípé ó ní àwọn ìṣàkọọ́lẹ̀ kan tí àwọn máa ń lọ san ní local government ṣó wà lọ́dọ̀ tiyín náà bẹ́ẹ̀. kò sí lọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ o kò sí lọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ torí ohun téèyàn bá ṣe kí àwọn máa sọ pé òun ṣe o torí ọ̀rọ̀ tá à ń sọ orí afẹ́fẹ́ ni a ò sọ kọ́bọ̀ fúnjọba lọ́dọ̀ tiwa o. kò burú bàbá wa wọn nítorí ìdàgbàsókè òun ni wọn ṣe dá CDA sílẹ. ọ̀nà wo lẹ̀ ń gbà ní agbègbè tiyín tí ìgbélárugẹ fi ń wà ní ọ̀dọ̀ yín tó fi ń gbèrú sí i. ẹ ṣe olótú èèyàn mẹ́tàlá bíi mẹ́rìnlá kò lè dàgbélù sókè. àgbàjọ ọwọ́ tàbá fi sọ̀yà àwọn olùgbèlú gangan ọ̀nà ń dà wá láàmú. omi bọ́ òtẹ́ ni wọ́n ṣe fún wa yẹn ìjọ tíjọba ti ṣe síbẹ̀ náà ti yọwọ́ kúrò ń bẹ̀ wọ́n dẹ̀ gbé jẹnẹrétọ̀ síbẹ̀ tó jẹ́ dísù ló ń lò bẹ́ẹ̀ bá ní kàn wọ́n sanwó péréte láti pọ́n a ní ṣe bẹ́ẹ̀ rú ìjọba ni. àmójútó ńkọ́ epo ńkọ́ iná tó máa lò ṣé nepa ò ní bèrè owó. bó bá kọ́ lọ́rùn lẹ́ni sáà ní túnṣe àní ìjọba ló gbé síbẹ̀ àwọn lè sọ kọ́bọ̀ lórí ẹ̀ ẹ̀ta dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bíi tipa bíi tìkúùkù wọ́n sì ń san owó péréte péréte tí ó pọ̀ láti pọ́n bí pé ká lè máa rí òun fi tún tó bá bàjẹ́ tàbí láti fi epo sí tí ó bá síná láti fi pọ́ǹpù omi kan lè pọ̀n tó bá dàsìkò òjò àfi ká ṣílẹ̀ lọ́fẹ̀ẹ́ torí gbogbo kọ̀ǹká ti kún ládùúgbò a máa ń sílẹ̀ fún wọn máa ń pọ́n kí pọ́ńpì machine yẹn kó máa bàjẹ́ ẹ̀rọ tó ń gbómi wá sókè láti sàlẹ̀ kó máa bàjẹ́ ṣùgbọ́n àwọn aráàlú ni mo fẹ́ kẹ́yìn olóòtú bá wa bẹ̀ pé kán fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ agbègbè ìlógbò láti máa sanwó ìdàgbàsókè wọn déédéé ká lè rí nǹkan lò sáàrin ìlú ká lè gbé ìlú wa lárugẹ tó ẹ ṣeun ṣeun bàbá wa ọlátúnjí fàjọbí ẹ̀yin èèyàn wa ní ìlú ìlógbò ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ tí a ti ń sọ látòórọ̀ yìí o ẹ̀yin náà ẹ ṣojúṣe yín o láti ní ìdàgbàsókè láti ní àǹfààní láti wà níbi tí ọkàn èèyàn ń balẹ̀ ẹ jẹ́ kí a ṣe ojúṣe tó yẹ ká ṣe wọ́n ní tí a bá dé ìlú àparí àfi káwa náà gbìyànjú ká parí lápá kan ohun tí wọ́n bá ń ṣe níbì kan tá a bá débẹ̀ ẹ jẹ́ ká bá wọn ṣe ńgbà tá a bá ní à ń pọnmi lọ́fẹ̀ẹ́ à ń ṣe gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ jẹ́ ká rántí wípé owó òun ni a fi ń ra epo tí a fi ń fi iná tá a fi ń lo iná kó tó di pé à ń pọ́ǹpù omi sókè àbí tí a fi ń rí omi pọn ohun tó bá ní ká ṣe ní agbègbè ìlógbò ẹ jẹ́ ká ṣe é kí ara lè dẹ gbogbo wa ni o ẹ mi ò ní í ṣe ẹ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lótìtọ́ àti lódodo ó ṣeé ṣe kí nǹkan kan máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká rántí pé àwọn ọmọ ni à ń bí sílẹ̀ yìí o ìwà tí a bá sì ń hù lójú ọmọdé ó lọmọdé máa máa ká mọ́wọ́ ẹ eh, ṣèbí ìyá mi náà ṣe báyìí kò sí nǹkan tó ṣẹlẹ̀ ṣe mọ̀ wípé kínní ó ń di nǹkan burúkú sílẹ̀ ó ń dà lọ nìyẹn ẹ jẹ́ ká ṣe ojúṣe wa nígbà tí kò ń ṣe wípé ìjọba ni à ń lọ ṣe kínní ìfún tó ti jẹ́ fún àǹfààní ara tiwa náà ni ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe ojúṣe ká máa san ìwọ̀nba owó péréte tí wọ́n ní ká san ní agbègbè wa ká máa san kí ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn kó lè dé bá tẹrú ẹ ṣeun ṣeun bàbá wa ọlátúnjí ẹkú ohun látòórọ̀ kó tó di pé a wà fi àdàgbà ètò yìí rọ̀ síbì kan lónìí àwọn oyè kan wà nílùú tó ṣe wípé bí èèyàn méjì àbí èèyàn mẹ́ta náà máa ń du ipò kó tó di pé wọ́n dé orí àléfà ṣé wọ́n máa ń du ipò alága agbègbè náà ni ṣé wọ́n máa ń du ipò alága agbègbè náà ni kó tó di wípé wọ́n ń di alága. ẹ ṣeun olótùú alága agbègbè ó gbọ́dọ̀ jẹ́ ní tó jọ́ máa agbègbè yẹn ení ó gbọ́dọ̀ dẹ̀ jẹ́ ní tó gbé nínú agbègbè yẹn torí àmójútó ohun gbogbo ìjì àti pé ó gbọ́dọ̀ jẹ́ ní tó ń ṣe ojúṣe ẹ̀ déédéé nínú ìpàdé torí ó yàtọ̀ sí pé a fẹ́ dupò gómìnà tàbá fẹ́ dupò kánsẹ́lọ̀ aráàlú òyìnbó ń wálé a náà di gómìnà tàbá òun di president tó gbé nílùú yẹn fún bí ogún ọdún rí ẹni tó bá mọ agbègbè rìn dáadáa ó ní ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ kì í ṣàjèjì ẹ̀ láti rìn ẹni tó bá mọ agbègbè dáadáa la máa fi ń jẹ alága agbègbè lóòótọ́ a máa ń dìbò ṣùgbọ́n ká tó dìbò a ti dìbò inú ìbò wà a máa ní a máa dìbò lénìí àwọn olótùú ẹgbẹ́ ìdàgbàsókè náà máa sọ fún wa pé ká ti lọ ṣètò ìdìbò wa lẹ̀ mo fọwọ́ síde ẹni gbogbo bòtáńdì lójú àwọn alága tí gbogbo adẹ̀mọ̀ bẹ́ẹ̀ nípa pé a ti mọ̀ wípé ẹni ní nǹkan ìtọ́ sí ẹni ló tọ́ sí ẹni ló tọ́ sí bí ọ̀rọ̀ alága agbègbè ṣe jẹ́ nìyẹn. ó dáa bí àsìkò wo sí àsìkò wo ni wọ́n máa ń jẹ alága àbí títí ayé ni wọ́n fi ń jẹ. kì í ṣe títí ayé òfin là sílẹ̀ pé alẹ́ tọ́ láti ṣe ọdún mẹ́ta ń bẹ̀ lórí ipò kan èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọdún kẹta kejì tí mo ń lò lọ rèé alága tí mo bá ṣe ọdún kẹta àkọ́kọ́ ó ti kúrò lórí ipò alága kejì tí mo ń lò lọ yìí lẹ́yìn e, èyí tí mo ń lọ yìí tí mo ń lò lọ lọ́wọ́lọ́wọ́ yìí tí oṣù mẹ́ta mi ìbá tọdún mẹ́ta mi ìbá tó ti pé mi ì nẹ́tọ̀ sí ipò akọ̀wé mọ́ àfi tí gbogbo olùbá sọ pé akọ̀wé máa báṣẹ́ ẹ lọ bẹ́ẹ̀ náà lálága náà rí bẹ́ẹ̀ ni gbogbo ipò tó kù náà dẹ̀ rí èèyàn lè lò títí ayé tó bá mọ pò yẹn lò ṣùgbọ́n ìgbà ọ̀lọ́bí òrèrè náà mẹ́la yóò dẹ̀rùn bọ́ pa àbọ̀ ó pẹ́ títí náà ọkọ̀ àgúnlẹ̀ ṣe bùté ni hmm. kò sígbà tí wọn ní fi polẹ́ o. ẹ ṣeun ṣeun bàbá wa ìbéèrè kan tún wá wà tí a fẹ́ bí yín lẹ́ẹ̀kan torí ẹgbẹ́nulé ọ̀rọ̀ yẹn ẹ ò gbé délẹ̀ tààrà ẹ ní àwọn ìgbà tá a béèrè wípé àwọn ohun àmúṣọrọ̀ wo ni ó wà ní agbègbè Ìlógbò ẹ ṣàlàyé fún wa wípé ìrẹsì ló wà níbẹ̀ ṣé ìrẹsì gbígbìn ni àbí eléyìí tíjọba ń gbé wá fún yín àbí irú ìrẹsì wo. a ò gbin ráìsì ń lu logbo ṣùgbọ́n àwọn oníṣòwò kan wà lágbègbè wa hmm. tó jẹ́ pé òwò rẹsì ni wọ́n máa ń ṣe àwọn ló dẹ̀ ń gbé ọrọ̀ ajé logbo sókè nítorí pé tẹ bá débẹ̀ lọ́wọ́ àárọ̀ tán ní mọ́tò yẹn bá wọlé balámàlà débẹ̀ á tà á sù hmm. bóní ráìsì débẹ̀ á tà á sù oníkókó á ní kílé bú tẹ̀hún sábà pé náà tá a jọ ń gbàdúgbò náà ló ń ṣoúnjẹ ìwà bá wọn bẹ̀. bẹ́ẹ̀ni. ó ń gbé ọrọ̀ ajé sókè àwa tá a dẹ̀ jẹ́ alábòjútó community ó ní iye tá a ń gbà lọ́wọ́ wọn ṣọ́ọ̀bù ó ní iye táwọn ń san ńgbà tí àwọn custom kò dẹ̀ ti jẹ́ kán gbádùn mọ́ tó jẹ́ pé ojoojúmọ́ náà ń wá dà wá láàmú kì í ṣe ṣọ́ọ̀bù wọn nìkan ṣe ló ń wọ̀ mọ́ wọ́n ń wọnú ilé a máa jálẹ̀kùn mọ́ra lórí ẹlòmíín bá ìyàwó níyàwó níwòwò nígbà bá fi pàjálẹ̀kùn tán hmm. tó máa máa sọ rérò ṣọmọ́ra èmi ò mọ tí custom wánu yàrá oníyàrá ńgbà tẹ́tí fi ṣọ́ọ̀bù tó ń tajà alẹ̀ tó jójúlé lẹ̀ ń wò kiri kámbò torí ọ tó ń tajà náà kí lẹ́ ń wò tọ́jà òun fi débí torí ìjọba àpapọ̀ náà ti ẹnu bodè ẹnu bodè tíjọba àpapọ̀ tì ṣé ẹnu kọ̀rọ̀dẹ̀ ni rẹ́ẹ̀sì ń gbà wọlé ni àbí kò kọjá lọ́dọ̀ agbófinró kọ̀kọ̀ rárá kó tó débí tó jẹ́ pé inú ṣọ́ọ̀bù ojú ilé máa lọ kó mọ́ àtọwọn tíjọba fi ṣọ́ ojú bodè àtọwọn tó ń ṣe fàyàwọ́ ráìsì màkúkú pé ọ méjèèjì ló lè torí pé ntọ́ ni kó ṣọ̀ṣọ̀ kó ṣọ̀ṣọ̀ ọ̀ṣọ̀ tán ni kó ṣọ̀ra ẹ̀ owó ọ̀nà ara ẹ̀ bá jáde ẹ̀ṣẹ̀ ń wá kó lójú ilé tó yẹ kó ọ̀nà ìfi da aláàmú ládùúgbò ni àwọn ọlábẹ̀rẹ̀ sí ní ìmọ̀ gbogbogbò gbogbo àdúgbò adáru ọ sì wà ní jẹta yìí ọ tó wá láàárọ̀ àná gbogbo àtọ̀mátì dé báyìí róbọ kò jẹ́ ká gbádùn ládùúgbò kò dẹ̀ sẹ́ni máa gbúrò ọbọ̀ tó máa dúró. tó bàbá wa ẹ ṣeun ṣeun wọn ní gbogbo nǹkan òun ló ṣe é gbà gbogbo nǹkan òun ló ṣe é fi ṣeré kò ń ṣe bíi tìbọn ó lápá tí kò lápá tí kò sẹ́ni máa gbà kí wọ́n dojú ìbọn kọ̀ òun àtìgbà tí àwọn ẹ̀ṣọ́ yìí tí wọ́n ti ń wá tán ti wá ń da agbègbè ìlógbò láàmú ǹjẹ́ ó ní ìgbésẹ̀ kan tẹ́ ẹ ti gbé dọ́dọ̀ ìjọba nítorí wípé àwọn tá a wí yìí èmi wà nínú wọn tó jẹ́ iṣẹ́ burúkú òun ni wọ́n ń ṣe ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní ajílété ẹ wo eléyìí tó ń ṣẹlẹ̀ ní ọbádàdí ẹmi kí ẹ wo eléyìí tó ń ṣẹlẹ̀ káàkiri ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ gbogbo aláìṣẹ̀ làwọn tá a wí ni wọ́n ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n kó ìrẹsì wọn ò lè dojúkọ wọn àwọn aráàlú ló ń forí ìgbésẹ̀ wo lẹ ti gbé láti fẹ̀sùn sun ìjọba. ẹ ṣe wọn lótòó agbèfọba kan kì í jẹ̀bi ìjọba ló ní òun ò fẹ́ tán tilẹ̀kùn mọ́ ṣùgbọ́n látẹnu bodè ìlara kọjá bodè kí ló wá dé lára láti lára dé ayétòrò kí ló wá débẹ̀ láti ayétòrò àbẹ́kúta kí ló wá débẹ̀ ẹ wo gbogbo olùtọ́ ti gbà kọjá wọn tó dé abẹ́kúta ń bí ṣé kò sàṣọ bodè lójú ọ̀nà ni àbí kí wọ́n gbowó oṣù fún ọ̀nà òun mọ́ṣẹ́ wọ́n pa wọn náà àgbọ́ pé wọ́n pa ń wọ́n pa láyétòrò wọ́n pa ní egua tọ́nà pa àwọn ìbejì kan légua lẹ́nu bí ọ̀sẹ̀ méjì ni ó àwọn méjèèjì lójó ń bọ̀ ìbọn bà kan ó fi kàn lẹ̀ ó dẹ̀ kú kí ni ìjọba ṣe fún wọn ta lẹ gbọ́ pé ìjọba mú nù wọn pé ìwọ ló yìnbọn pa lágbájá o kì í ṣe rẹ́ẹ̀sì ló ń gbé o wàhálà ṣe ẹ̀wọ̀n ẹ̀hún irọ́ kódà àwọn alága àgbàríjọ ọmọléèwé wọ́n kọ̀wé síjọba àpapọ̀ pé kọ́ mọ́ gbé ọ̀gá custom tó wà lógun state kúrò pé torí iṣẹ́ burúkú ni wọ́n ṣe síbẹ̀ náà wọ́n jáwọ́ o ìtọ́wá sí lógbó oúnjẹ ta wọ́n sì kò wọ́n sì kò rẹ́ẹ̀sì ní mọ́tò mẹ́fà wọ́n tún yọ bátìrì wọn lọ. wọ́n ti mọ́lẹ̀ mọ́lẹ̀ kátẹ̀gbọ́ pé rẹ́ẹ̀sì lẹ́wọ́ kó eré rẹ́ẹ̀sì kù rẹ́ẹ̀sì tó wà nù mọ́tò láìsí pé inú ṣọ́ọ̀bù kó tó dé nù ṣọ́ọ̀bù kó tó dé nù mọ́tò bó lẹ́yìn lajú sí. àwọn sars náà ní kí ló ṣubú tẹ̀ wọ́n ṣé ni ọyẹn máa máa para àdúgbò lọ́sàn lóru bí ẹni pé nǹkan mi wà ń bẹ̀ tá máa máa gbó lọ́wọ́. ẹ mo kàn ń rọ̀ yín aláṣẹ sọ̀rọ̀ mi ìdẹ̀kàn yẹn má pátí máa fi dọ́dọ̀ dàpọ̀ ẹ bá wa bẹ̀ wọ́n kọ́ bá amójútó ọ̀rọ̀ ara wa torí lórí social media lórí gbogbo kan eh, eh, ẹ̀yà eh, kíní abẹ́yẹfò kò sì tọ́ rí ń bẹ̀ ọ̀nà tẹ bá mọ̀ pé ẹ lè bá bá wọn sọ̀rọ̀ kan gbọ́ kọ́ mọ̀ pé wọn tọ̀hún fi ṣọ́ ó lè papọ̀ ó lè ní òun náà náà náà ń jẹ o Nigeria rice táwíyà ò rí o mọ́mí wa ẹ lọ sọ́jà kẹ́ni ẹ fẹ́ ra Nigeria rice báàgì mẹ́wàá tẹ́ bá máa bá so nítorí ìdí èyí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ó tojú sí wa olótù ẹ bá bẹ àwọn ìjọba lọ́nà tẹ́yìn náà bá mọ̀ àwọn kan ti ń kọ lẹ́tà ṣọwọ́ sí wọn kò ṣeé ṣe kí kọmíntì kan dákọ lẹ́tà ṣọwọ́ sí ìjọba wọn á ní kí ló dé àwọn náà dẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ torí wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ ṣùgbọ́n kò sí nǹkan tó lè ṣe sí gbogbo géètì tó wọ̀ lógbò lọ́nà mẹ́rin ni wọ́n ti já yípo wọ́n á tún já tán wọ́n á kó ṣẹ́ni àti kọ́kọ́rọ́ lọ bí bẹ́ẹ̀ bá tẹ̀ fipá wọlé sọ́dẹ̀ ní kẹ́ tún fipá kẹ́rù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ fi géètì ilẹ̀ fún ní géètì ẹ̀tún jàtọ̀ ẹ̀tún kóṣẹ́ níbẹ̀ ẹ̀tún kò lọ. bàbá wa ọlátúnjì ṣe rí níbi tẹ bọ́rọ̀ dé yìí ó ti yẹ kí ẹ ti dìde kẹ ẹ ti gbé ìgbésẹ̀ ńgbà tí ẹ bá dìde wọ́n ní àgbájọ ọwọ́ òun ni a fi ń sọ̀yà wọ́n ní òṣùṣù ọwọ̀ kò dẹ̀ ṣeé ṣe tí gbogbo wa bá dìde tá bá kóra wa gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ tí a bá gbọ̀nà ilé ìjọba ìpínlẹ̀ Ògùn lẹ́ bá fi lo ọjọ́ mẹ́rin níbẹ̀ wọ́n á mọ̀ wípé nǹkan gidi òun lẹ torí ẹ̀ wá nítorí pé ńgbà tí ẹ dáàbò bo agbègbè yín tí ẹ fi géètì sí ẹnu ọ̀nà tí kọ́kọ́rọ́ wà ń bẹ̀ tó jẹ́ bí àwọn tí wọ́n pera wọn ní ẹ̀ṣọ́ ìbádébẹ̀ ni wọ́n ń já kọ́kọ́rọ́ ni wọ́n ń kó ṣéènì kó kọ́kọ́rọ́ lọ àà ó kún díẹ̀ káàtó ó kún díẹ̀ káàtó nítorí wípé bàbá ní ká wò lóòótọ́ àwọn tí ó ń kó ìrẹsì yìí ọ̀nà tí ò bófin mu òun ni wọ́n fi ń kó ṣùgbọ́n ṣé àwọn tó wà ní ojú pópó ṣé wọ́n sùn títí tí wọ́n fi kó àwọn kìnìún kọjá ni ṣe bí ojú pópó náà gbà kọjá nítorí pé kò sí ọkọ̀ ojú òfurufú aládàáni tí wọ́n fi ń kó ìrẹsì kọjá ní ọ̀dọ̀ wa ń bì ilẹ̀ náà ni wọ́n ń kó gbà o eléyìí ló fi yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ ké gbàǹjarè sí gbogbo ọmọ nàìjíríà wípé kán jọ gbà yín níbi tí ọ̀rọ̀ ń lọ yìí bàbá wa ńṣe ni kẹ́ ẹ mọ bí ẹ ṣe máa délé jábọ̀ fún ẹni tí ó jẹ́ alága agbègbè yín nítorí pé anìkanrin ejò wọ́n lòun ló máa ń ṣe ikú pa ejò tí ìṣèbè bá dìde tí ọká dìde tí àgbàdo dìde tí gbogbo wọn ń wọ́ tẹ̀lé ara wọn kò sí ọmọ ọkùnrin tó máa rí wọn tó máa dúró bó bá tiẹ̀ máa dúró ó máa kọ́kọ́ sá kò tiẹ̀ ní dúró ni ẹ̀yin náà ẹ múra gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ agbègbè kọ̀ọ̀kan ẹ foríkorí pẹ̀lú àwọn agbègbè tó kù kẹ́yìn àwọn tí wọ́n jẹ́ alága pẹ̀lú ẹ̀yin akọ̀wé àwọn woman leader ẹ kóra yín jọ kí ẹ fi ẹ̀rúnú yín kí ẹ fi hàn ìjọba kí wọ́n yé yọ yín lẹ́nu ìpínlẹ̀ Ògùn ni gbogbo wa wà ńgbà tá a lọ sóko olè ká máa gbélé gba ọta láìrogun ó kun díẹ̀ káàtó ẹ wá nǹkan ṣe sí tẹ́ bá délé ẹ fàbọ̀ fún àwọn aráalé kẹ́ foríkorí kẹ́ pawó daṣe kẹ́ mọ nǹkan tẹ́ fẹ́ ṣe. ẹ ṣeun lójú ẹ̀yin èèyàn wa nílé. kẹtó mẹ́nu kúrò mẹ́ o mo fẹ́ kẹ́ ẹ bá a bẹ àwọn tó ń ta aráìsàn pé kọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn community tá a bá pè wọ́n kọ́ dá wa lóhùn tá a bá pè wọ́n fún pàdé kájọ jíròrò ọ̀nà tá a máa gbé gbà kọ́ dá wa lóhùn ìyẹn àwọn ti agbègbè ìlógbò àwọn agbègbè ìlógbò tó ẹ̀yin gbogbo ẹ̀yin oníṣòwò ìrẹsì ní agbègbè ìlógbò pátápátá òun lẹ ti ń gbọ́ tá à ń sọ yìí o ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alága àti gbogbo àwọn adarí yín ní ìlú ìlógbò pátá nítorí tí ọjà yín bá wọlé tí ẹ ò bá ṣe ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe nígbà tí wàhálà bá délẹ̀ gbogbo àwọn ará agbègbè òun lẹ máa kó bá o ohun tí ó bá yẹ kẹ́ ẹ ṣe fún àwọn community tí ẹ darapọ̀ mọ́ òun ni kẹ́ ẹ ṣe fún wọn ẹ má jẹ́ kán máa lé yín kiri kó tó di wípé ẹ máa ṣojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bíi tọmọlúàbí ìyẹn ẹ̀yin onírẹsì ẹ̀yin là ń bá wí o tí ò bá sì ti ìrẹsì tó ń wọlé sí agbègbè ìlógbò kò ní sí pé kán máa wá yìnbọn kán máa wá jálẹ̀kùn mọ́ ẹni ẹlẹ́ni lórí níbẹ̀ ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n á kọjá wọ́n á lọ síbi tán lọ ni tí wọ́n bá ti gbọ́ ẹ ìró wípé bóyá wọ́n kó ìrẹsì wọ agbègbè ibẹ̀ yẹn òun ló jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aṣíwájú yín ní ìlú ìlógbò kí gbogbo nǹkan kó lè rọrùn kí wàhálà kó yéé ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Cowry ninety seven point five FM náà la wà ní ìlú Abẹ́òkúta ètò agbègbè wa òun náà ni ẹ ti gbọ́ tà ti ń bábọ̀ látòórọ̀ wọ́n ní tí ọkọ̀ bá ròkun bó bá rọ̀ṣà ó di dandan padà foríbalẹ̀ fún elébùté adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá wa fi ọkàn bá ètò yìí lọ látòní lágbára ọlọ́run etí tẹ fi ń gbọ́ wa kò ní di àwa la máa wá ẹ̀yin náà la bá ní gbogbo ìgbà bàbá wa ọlátúnjì fàjọbí adúpẹ́ lọ́wọ́ yín pé àpè yín tí ẹ wá lágbára ọlọ́run ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ tẹ́ bá délé kẹ́ bá wa kí alága dáadáa wípé ayìn wọn sáké ayìn wọn sóko lágbára ọlọ́run ìbànújẹ́ kéré ó tóbi kò ní dọ̀dẹ̀ gbogbo wa. àmín. màmá wa olúfúnmiláyọ̀ adéwálé akí ẹ̀yin náà adúpẹ́ lọ́wọ́ yín pé àpè yín tẹ́ jẹ́ wa lónìí ilé àtọ̀nà tiyín náà kò ní bàjẹ́ o àdélébáre àrìnàkóre àkòyà ibi lágbára ọlọ́run ogun kòró tí à ń gbọ́ lọ́tún tí à ń gbọ́ lọ́sì kò ní yálé gbogbo wa tẹ̀bí tará tó a ò wá nírí jù báyìí lọ lórí ètò àgbègbè wa fún ti Mary Adélakùn lórúkọ tèmi ojúlówó ọmọ tí ò ṣeé pààrọ̀ ẹ tún pàdé wa lórí ètò yìí ní ìgbà míì ṣùgbọ́n tẹ bá ní ohun kan tí ẹ fẹ́ ṣe fún wa àbí ẹ ní nǹkan kan tí ẹ fẹ́ bá wa sọ ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ni ìkéde lẹ́yìn fẹ́ ṣe ni àbí ẹ tẹ̀ fẹ́ ṣe ìkíni ẹ̀yin ẹ̀ ṣàtìpè wá sórí zero seven zero eight nine six eight nine zero nine four zero seven zero eight nine six eight nine zero nine four ẹ ṣé àdúpẹ́ ó dàbọ̀.